jíṣẹ́ ọlọ́run tẹ́rù èsì bá wọn wọ́n máa jíṣẹ́ ọlọ́run tẹ́rù èsì bá wọn tó lọ́fẹ́ báyàn lẹ́rù tí wọ́n bá ti dọ́lọ̀ mọ́ ọlọ́run jáde dọ́lọ̀ mọ́ ẹnìkan ń sọjọ́ kan ó pe ẹnìkan wá wọ́n ní wá ní kílẹ̀ yìí máa lò tí nǹkan mìíràn yìí kílẹ̀ máa lò láti nǹkan mìíràn yìí kí láwa mọ́ lò ayé ló ń kankan lẹ́yìn tàjúdù láti láwa Kùránì ní níta máa ṣe náà nìyí jẹ́ ẹ̀sìn kan mìíràn jọ́lé náà lọ wọ́n ní wàhálà ní nǹkan mìíràn máa ṣe náà aziz askari àwọn tá askari náà wà ní askari náà ni afa mi kan wò mí yọ kan afa abdulgani ọmọ ọfani ọlọmọ ayé àfihàn ọ̀nà ti sàlẹ̀sì ní ibi ìṣẹ̀lẹ̀ hajj tó ṣẹlẹ̀ níjọ́sí níjọ́ iléyà náà ni afa yẹn bá lọ wọ́n wá wò mí jọ́ kan ní afa lukman àwa ní sẹ́ríà 1992 nìbàdàn wọ́n ní náà ọlọ́rọ̀ yóò rọrùn bá. Ani ọ̀rọ̀ ọ̀run mọ́ lọ́rọ̀ wa rọ̀ mọ́ náà fàbí gẹ́ni ẹ̀dẹ́ èyí gbáwàdà tí wọ́n sì máa ń sáwàdà gan àbáyé wọ́n ní ẹgbáwàdà tí ń lé jàre ọ̀rọ̀ ibi tá ti ń jẹ ọ̀run lálásán yìí pẹ̀lú àbí kìíní sóyà ẹ̀gúnsí sóyà ó ní tí ń sọ pẹ́lú àfa lùkùn wọn wọn ní kílẹ̀ wá mí pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sọ yìí àfa apọ̀ tá a jọ jókòó jọ ó ní tí ń sọ ni ó ní mo fọlọ́ ni pé kíyàn bá sa nǹkan lórí bẹ́ẹ̀ sí jókòó yìí tó sì ṣẹlẹ̀ tó sì rí bẹ́ẹ̀ náà wọ́n ti wá tají padà ẹ̀ pọ́lọ́ náà níbà ah, mà ni ó ah, mà níbẹ̀ mà níwà náà ní kí ìṣẹ̀lẹ̀ kankan ọkàn fi ilé yẹn sí sábàbí lásán ni ó lè lọ́rọ̀ ẹ̀ rọrùn ah, lọ́rọ̀ ẹ̀ rọrùn ó lóun ní ọ̀rẹ́ kan ẹni tó fẹ́ jà ni o àwọn alufa tó ń pè fẹ́ jà ó ní wo rẹ̀ ọ wá bàjẹ́ yóò sì wá bẹ̀rẹ̀ sí máa lu tiẹ̀ wáyé n tó ń gbójúlé pé oògùn ni pé òun ní nǹkan yóò kọ́ bàjẹ́ mọ́ la òun tó ń wọ́n sì ní wọn wọ́n sì máa lu tiẹ̀ ìlú ìlú tá a wà ìlú alábàákà tá a wà yìí ná ẹnìkan tí máa lẹ́nu máa pé kò sí bí wọ́n ṣe jẹ́ àsọgbójú nǹkan kan nulẹ̀ ni gbàtí wọn fẹ́ ẹnìkan wá lọ nulẹ̀ rẹ̀ láwọn tí wọ́n jọ ń dìrìn náà. ó fi ágbé agbára ní n'ule nú lé rẹ̀ wà láìkò ma tẹ́gbẹ́ tó ti yí yọ wọlé lọ ní a padà wọlé kọ̀ bá nǹkan bẹ̀rẹ̀ ìlà ìlànà lẹ́yìn ká bọ́lọ̀ ló jẹma wà láì lẹ́yìn sí nǹkan sànù kan wọ́n ni tó di kí nìkan náà rí ṣé owó ni owó àwọn Abíọ́lá dá tàbá tẹ̀ mọ́ olóòtú ti lọ àwọn Abíọ́lá dá nítorí àwọn sáà lówó Abíọ́lá rí ọ̀dà owó àwọn bàbá àjàrẹ̀dà nílẹ̀ yìí owó ọba sálẹ́kàdà àkànwọ́ agbájé owó àlájà mírùdà mi máa ń sọ̀rọ̀ kan pé nílùú yìí ayé tí àlàyé àmírù jẹ ọlọ́nkọ́ bá foríjì wọn ọlọ́nkọ́ ayé àfi gbogbo wọn ni èmi ò rí tó lè jẹ́rọ ayé nìmá láyé ní ọjọ́jú ah. ah, ayé tí èèyàn jẹ́ tí wo olúmọ̀ pé jayé ah. wọn wa àwọn kéèké ní ọ̀rọ̀ nígbà náà bá tí bá ti tí alájá nígbà ti fan fèrè ọkọ̀ yẹn báyìí wọ́n pé ẹ̀sọ̀ ní ẹ̀sọ̀ ní ẹ̀sọ̀ lámídùn ẹ̀sọ̀ ní gbogbo àwọn àmọ̀ yìí èmi ọ̀wá rí ya tó pè wájú kó pé bẹ́ẹ̀ ní kẹ́ máa rí àbí àwa tó pè wájú bẹ́ẹ̀ ní kẹ́ máa rí tọ́lá fẹ́ já nínú ńláyé ńlẹ̀ yìí mọ́ tó lè jọjú bẹ́ irú ayé alájà mírù rí àwọn alhamdulillah ọlọ́run wá ní wọ́n parí ẹ̀ dáadáa ah alájẹ bàbá parí ẹ̀ dáadáa wà láì tàláì ọlọ́run yóò léde ọlọ́run yóò jèlé dáadáa ní àti láyé bàbá ní ayé wò ní jẹ́rí ayé kí ni jẹ́rí àní àníjá ọ̀bà mi ń jẹ́ ìlú mọ́kọ̀ bà mí ló jẹ́ mo ti náwó darí so kí ló wá ní fálù láyé yìí débi pé ìyàn adọ̀tọ́lọ́run tó ní rẹ̀ kí ni pẹ́lá gbé ọkọ̀ kan wọlé wá lọ́dún kan ìyàn lè gbọ́kọ̀ kan wọ̀ lómi mẹ́gbó tún jọjú mọ́bẹ̀ ìlàlá pẹ̀lú pẹ́lá jẹ́ mọ́ láti bí ọfẹ́ gùn ní sákì bí <laughs> ọkọ̀ náà gùn dé ah, ọkọ̀ gbogbo mọ́tò náà dàwọn lónìí ah, ah. ní ìsìn nìbàdàn àwọn orú àwọn ọkọ̀ ni wọ́n kẹ́ gàrí wọn gàrí kò ní wúrọ̀ kankan mọ́ àwọn ọkọ̀ ni <laughs> ayé kí ni bẹ́ẹ̀ bí ayé kí ló wà ní fàdà ayé débi kí ni wá di ọ̀tọ́ lọ́wọ́ torí ẹ̀ ọlọ́run kọ́ sànù wa ọlọ́run kọ́ sànù wa àwọn sars wọ́n wá pa àwọn kan nílẹ̀ yìí nǹkan bí mo ta ló wáyé ẹnìkan wá sọ̀rọ̀ ní à ní ẹ̀yìn àfá ọ̀pọ̀lọpọ̀ sànù wa ó ní nǹkan kéèkan ti wọ̀lú ìwá ǹdẹ̀ làwọn ọmọ ti tàwọn ọmọ jẹ́ ń jalè mọ́ṣínì kankan yìí tàrí wọ́n ní ilẹ̀ yìí náà lórí ògùn kan ẹnìkan pé ṣé old model ló fẹ́ ni àbí modern model àbí new model ṣé old model ló fẹ́ ni àbí new model ní wọ́n fẹ́ ní mòdẹ̀ ló ń fẹ́ wá ní ọ̀dà tọ́bá rí bẹ́ ọwà ọmọbìnrin mẹ́wàá ọlọ́ọ̀bá wọn sùn ó sì máa ń nu ojú ara ẹnìkan kan wọn tó bá ti bá wọn sùn tán yóò máa fi ìkíní nu ojú ara wọn ìwọ́n bí àwọn tàà sí bí ọmọbìnrin wọn fánkájì fún ojú ara ọmọbìnrin kọ̀ọ̀kan egun bẹ ló polóńgẹ́ wa ọ lọ́nà lábùkọ́ sànù wọ́n ẹ̀yàn wọn fi tẹ́ lójú kòkòrò tẹ́jú owó ayé rẹ̀ ti bàjẹ́ tán aláìtàlá alìkámà rẹ̀ ti ta A àwọn obìnrin fi ṣètò tọ́lá ń sìn àwọn obìnrin ni àwọn ń kó sí jù nísìn ọlọ́run májá àwọn okóró ẹ̀ wọ́n ní ẹni ya wà lábẹ́ sí lọ mi náà nínú ó tún bẹ́ sọ̀rọ̀ ó ní ẹni ẹ̀dẹ̀ sí orí mẹ́wàá bá sọ inna lillahi wa inna ilayhi raji'un fa inna lillahi wa inna ilayhi raji'un fa inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́pàá wa lọ́mọjà gbọ́wọ́ lọ́mọjà àwọn ọlọ́mọdéwọ́ lọ́mọjà ó gbọ́wọ́ ní sì ń lójú ara ẹ̀kọ́ fẹ́ pẹ̀lú ọ́nkájì ìyẹn náà ó wá parí àtọ́ àpàrọ wá pọ́n káṣì lọ́sọ́rọ̀ àbólóhùn gbà tí àbólóhùn wá gbá káṣì wọ́n wá gbẹ̀rọ láàbù rẹ̀ láti lọ tẹ́kìtì àwọn báwọn kìí sí mọ́lọ́ ìyẹ́jẹ̀ wò mọ́ náà lọ yí àwọn kí ní ẹ̀wọ̀níláàbò àbọ́lógún ah pàtí àbọ́lógún wa jáde níláàbò tí ó fún tí ó kọ rìsọ́ọ̀tì ohun tó fúwà yìí fèkì ní gbogbo ayé mẹ́sàn bẹ̀ wọ́n ti lò wọ́n ni mẹ́sàn bẹ̀ wọ́n ti lò pẹ́yọ̀ kánà ní ọjọ́ gidi nílẹ̀ tẹ́gàkọ̀ òdí inna lillahi wa inna kìí sáà ọmọ kí wọ́n jábọ́ sánmàlá kìí sáà jẹ́ ọkù nínú ilẹ̀ kìí sáà ọmọ kókó kí láàmà ń wá tó bẹ́ ṣe àyànwá ròyìn tán ṣe ó ma rẹ̀ mí gígùn pẹ́tò ẹgbà wọ́n ní àsìkò mi ti ń kò láyé padà mọ̀rọ̀gún ọdún sí ma fi kún àbí mọ̀ ọ̀rọ̀ ọgbọ̀n ọdún sí tí mo lò láyé tó ṣe ṣe ẹ́ ara àwọn bàbá wa tẹ̀lé padà ọjọ́ kan ní ẹ̀tẹ̀ ọjọ́ kan gbére pé báyá 100 trillion yóò fi ra ní kó fi ọjọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ tó ṣe ṣe tó kí náà ní fẹ́lú ayé tí wọ́n adọ̀ tọ́lọ́run kó mọ̀ rẹ̀ ẹjá sí ìṣúra mùsùlùmí anabi sallallahu alaihi wasallam ìjọ tán náà bó bẹ́lá rẹ̀ lọ sí bahrain kọlọ̀ gbazaka wá gbàtọ̀ gbazaka lílálẹ́ mọ́sálásí kún fọ́fọ́ lásùbá gbàtí anabi parí hùn lábí animọ̀rọ̀pẹ́ ti gbọ́ pé gbàtọ̀ bá ti ó kẹ́mi tó kọjú sáwọn anabi wa rẹ́rìn ọ̀rẹ́rìn músẹ́ animọ̀rọ̀pẹ́ ti gbọ́ pé àbúbẹ́ láti dé àrí láti bahrain àwọn níbẹ̀ láti gbọ́ hmm. ah, kò sí mẹ́rin gbọ́n wọ́n ṣe pin tí wọ́n bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀

mẹ́sì sílẹ̀ fáwọn tó sáájú ní àtàná fàṣúhá kàmátàná fàṣúhá kẹmà wá sálápá tètè rẹ̀ kẹmà lè báwọn tọ̀wọ́n náà sí lè fàtò léka kún kàmà áhìlá kàtìm ọmọ akó pàmà ikú sí pàtàkì ọdún náà jẹ́ wá rí bẹ̀rẹ̀ sàbí orí bẹ̀rẹ̀ àwọn lẹ́kọ̀ọ́ kan ní Ṣakí afá àbíbù rahman kọlọ́pàá fáyẹn jẹ́ ọmọ àbàdàn níwọ̀n wọ́n ní ọ̀gọ́lọ́pàá kan bá wọn lọ sí bí sẹ́mínà ní ọ̀pẹ̀ ní kìlìmínà wọ́n ti ní Jos wọ́n ọ̀gọ́lọ́pàá kan wá sọ̀rọ̀ nípa níbi táyẹ̀ ń wálé ayé lórí pé àwọn tẹ̀lé ọ̀kan náà wọn onípò ayé ní gómìnà ní tí mínísítà ní wọ́n sá da ọkọ̀ wọ́n ní àwọn adébì kan ọ̀gọ́lọ́pàá yẹn sọ bẹ́ẹ̀ fún ní ẹ sọ bẹ́ẹ̀ ọ nígbà táwọn adébì kan àwọn ń bọ̀ wá ṣùgbọ́n gbogbo tí wọ́n bá gbọ́ kí wọ́n máa payá wọ́n sì máa kó mi tí wọ́n wà yóò pàtó ya àwọn bá gbọ́ ìgbé pé yéé yéé à tí gbìyàn ní agbára gan ní agbọ́ ìgbé yìí à àwọn afẹ́ pé à àkọ́jẹ́ wa ni lápẹ́ àwọn wa rántí pé ọ̀gá sì ń gbégun tá a bá gbọ́ ká má sí kíni ká má mẹ́ka o ká sá sí sùúrù ká dúró bí a bá wà lẹ́nu àǹtọ́ jẹ́ dírẹ́fà ká àwọn ọ̀fẹ́ ká gbé jẹ́ lágbára jù tó kọjá kọjá gbé jẹ́ tá gbọ́ tá pa àti pé èèyàn yẹn ni wọ́n bẹ́ lórí kò ń kéyé wọ́n àwọn ẹ̀jẹ̀ rẹ̀ sí ọ̀gá lórí ha tó se báyìí ẹ́ tó se báyìí kò se jù bẹ́ẹ̀ lọ kò ṣe jù bẹ́ẹ̀ lọ níjọ́ tí ó wà kù lọ́rọ̀ wá fún lọ́rọ̀ sọ sọ kí ló ṣẹlẹ̀ ọ̀sọ̀ tán báyìí ó sì gbálìkì àmọ́ ìrìn lérí ilé ayé yìí lérí ipò yìí ẹwà bá sà ṣe ṣe ṣe bí wàṣẹ pé pẹ̀lú pọ̀ bẹ́ẹ̀ mọ́ tọ́lọ́ padà sí padà pọ̀ bẹ́ẹ̀ náà ni tó kí ló wà ní fálù ayé débi pé yóò wá dọ̀tọ́ ló wà dé lẹ́bọ nítorí ẹ ọlọ́run bá sànù wa ẹ̀dá kìíjà fi sùúrù kálámà yọ ẹ̀dá kùnrin náà náà láti gbọ́ yìí wọn náà wọn náà wò ẹ̀ńtọ́nà bá náà kọ́ náwọ́ ẹ̀ńtọ́nà kọjá náà kọ́ náwọ́ nu wa ẹni tí ọba ní bá ẹni tí ò ní ìjọ ma bá yí tí èkó láyé ọ̀sẹ́ tí ò ní ìjọ ma bá yí ó lè yàtọ̀tọ̀ síra wọn ni ó lè wọn ni bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ tí ò ní ìgbàjọ́ ma bá yí kò sí kílẹ̀gbé alaihi wasallam sallallahu alaihi wasallam anábì tí ò sí orí ààrẹ náà bí kú sí orí ààrẹ jọ tí Fatima ké pé ah bàbá mi ìṣòro rẹ tó báyìí Ànábì lẹ́yìn òní pẹ̀lú ògbọ́nà ìṣòro ní sí fún wọn Ànábì ní ààrẹ tí máa ṣèyàn méjì tí máa ṣèyàn méjì ní máa ṣe mí nìkan tàtàlọ́wákú tàlọ́wákú di e, jẹjímá ààrẹ dé ó di ṣiṣẹ́

a ní a ní àgbìyèlé ohun tọ́rọ̀ ó ṣe fáwà pẹ̀lú ìkàtí ṣe wà ìdí pé ń kàtí àwọn alásán kò sí alásán tílá ní ṣe sùúrù sí ẹlákùn torí ọlọ́run ọlọ́run pásánù fàyínà ń yà lámọ́ kàmọ́ tàlàmù wátàrí jùmọ́ lámọ́lá yàrá jùmọ́ bí ṣe ń bá wọ́n ní ẹni eégún lé kọ́mọ́ sí kíni ọmọ dò bí ṣe ra ẹ̀nà ní àárọ̀ rírẹ eégún náà gbogbo yẹn nìkan ṣe ń ṣe mùsùlùmí ń ṣe ẹlẹ́bọ ń ṣe kìrìsẹ́nì ẹgbẹ́ àwọn kírísẹ́nì tí wọ́n máa ń ṣe ìsọjí àbí kíní kan so wọn ò ní kankan jù pé ogun ayé ogun ọ̀run ogun sàárè ogun náà láti sá gbogbo ọjọ́ ayé wọn ni ogun èyí yà wọ́n ń gbà kankan wọ́n sì máa bá ìdè ìdọ́jọ́ ogun náà ni ogun náà ni ogun lórí fi wálẹ̀ tàbí wọ́n ní ìjọba báyìí alákọ́sà ẹnu wa o lọ́kọ́ máa lórí rí tó níwọ̀n bá àsìkò díẹ̀ tọ́lọ̀ bá ìtẹ́wájú kan lè dáhùn àwọn ìbéèrè ọwọ́ mi lọ abéèrè díẹ̀ yòókù òde ní àárọ̀ la ẹ bá sọ pé láàárọ̀ la ìdáhùn àti ìbéèrè nìkan ni ìbéèrè àti ìdáhùn nìkan ni àárọ̀ la àwọn ní kílà lèlò sí àmọ́ tí àmọ́ bá ń sèyàn tó kílà lèlò sí wọ́n ní ẹ wá sọ̀rọ̀ nípa wọ́n bí ìdálẹ́kọ̀ọ́ yìí tó ti lọ ẹ sọ̀rọ̀ nípa dùbánsáká tó wọ́n ní tó wọ́n ní ẹ dákun ṣé lùbán náà ní jẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ tẹ̀wọ́n yà ní kẹ́kẹ́ la lè lò sí infection máa ń dá yẹn lè lò sí náà oníbẹ̀rẹ̀ sọ pé ìlàlẹ̀lẹ̀ sí àìlera kan tí wọ́n pè ní àmọ́run àmọ́run o náà ni ẹ̀jẹ̀ tó máa ń sẹ́ láti inú imú wa nítorí pé àwọn ibi tí nerves ọlá penafs ní Yorùbá o ìsá ìsá kẹ ìsàkọ ẹ oríṣiríṣi ní kẹ ìsá tọ́ ibi tí àwọn náà fọ́nrán pòròfẹ́sì sáyẹ̀nsì Yorùbá Thank you níbi tí awọ àti àwọn tó ń gbé ẹ̀jẹ̀ lọ nínú ara wa tí wọ́n ti pàdé tí wọ́n ti súnmọ́ra wọn jù ibẹ̀ nínú mú tí àwọn temperature gbígbóná tó bá ti gbóná jù ń bẹ̀ o mọ́ ń kọ́ sí àmúrùn ẹ̀rì pa àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ táàmùrún máa ń ó pẹ́ à rẹ̀ bá ti gbóná tàbí tílẹ̀ bá ti gbóná àmúnà ọmọ sẹ́mù rẹ̀ tàbí orú bá mú you very good gbígbóná tíbẹ̀ yẹn gbóná torí pé àwọn náàsì yẹn súnmọ́ ara ẹran bí kí nǹkan mọ̀ bọ̀ ká parẹ́ síbì kan bẹ́ẹ̀ ló ṣe rí àwọn ọ̀nà táwọn ẹmọ wá fi ń stop ẹ̀ tí gbogbo náà mọ̀ tó gbajúmọ̀ látàtijọ́ wá òun ní ká gbo efinrin sóyé kọ́ wá kán omi ẹ̀ sínú mú tàbí kákan gbó lásán ká fi dí ibẹ̀ sẹ́rí kíkán omi efirin sínú mú nítòdodo scientifically ó ṣiṣẹ́ dáadáa nítorí ọ́ìlì kan ń bẹnú efirin ọ́ìlì náà lápẹ́ ní fọ́látáì ọ́ìlì náà lápẹ́ sáàmù ọmọ òróró sóyè àwọn òróró tó papọ̀ mọ́ omi wọ́n wà nínú efirin ọwá ní àwọn nǹkan tí wọ́n jọ bí iodine nínú gbogbo alamọ̀ pé tí èèyàn bá fi kan dágbò sí ìjọba bu iodine yóò jọ fáì lójú ẹsẹ̀ ṣùgbọ́n yóò sì lè ojú bí tí ẹ̀jẹ̀ tí wọ́n ẹ̀ tó dùra bí bẹ́ẹ̀ náà ni ọ́ìlì tí ń bẹ nínú ìfìnrin náà sí ṣùgbọ́n wá jẹ́ pa kan sínú omú yẹn ó léwu torí tó bá kọjá lọ sínú ọpọlọ wa bó ṣe ní dáadáa tí ó ṣe ló láburú tó bá jẹ́ pé rúwe fún ìrìnà la fẹ́ lò ó da kákànrin ká gbó báyìí ká mọ̀ fún mi jáde ká wá fi dí ibẹ̀ yẹn kí fìrífìrí mental tó wà mẹ́ yẹn kó kàn rárá ibẹ̀ yẹn ká mú ojú ọkàn nìyẹn èkejì ni pé kíní kan wà táà ń pè ní khaltufa khaltufa yìí wọ́n ń pè ní apple cider vinegar water wọ́n ṣe látara apple èso apple a máa ń fi sínú òwú tútù èyàn wà fúnkù tó ń tí ó wà lára òwúyàn nípọ̀ títí a fi di ìhòmú ọlọ́mọ sábàbí fún àti dá àmúrò ẹlẹ́ẹ̀kẹta òun ni lime water or lemon water lime òun ni ọsàn òròmbó lemon òun kìí sòròmbó òun tóbi jù òròǹbó lọ ẹ̀rí pé òròǹbó òun ṣe roboto bẹ̀lẹ́mọ̀ òun ṣe sọ ọ̀rọ̀ báyìí èyí ta bá rí nínú bọ́yá láìmà bí lẹ́mọ̀ ta fún omi ẹ̀ ta fi sínú cotton wool òwú tútù ta wá fún dànù ta wá fi síbi àmúmu yóò stop pẹ̀lú ògùn ọlọ́ ni àwọn kan ta lè lò fún láti tà ṣùgbọ́n tó bá jẹ́ pé a fẹ́ kó dúró naturally a fẹ́ lo nǹkan sí níta láti fi dí bí ojú ibi tí kí níyàn ti wá ó dáájú tẹ́yàn bá mu zaitil hulba nítorí pé ó ní àwọn èròjà tí máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ ó tètè dì ó nínú àwọn èròjà tó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ ó tètè dì ó nínú ìdí ni tó fi wà nínú táwọn èèyàn máa ń lò fún láti fi pa oró ejò garlic oil àti hulba oil àwọn tẹ́jọ bá san ẹmọ̀ pé oró oró ìjọ wà poisonous yóò wọnú ẹ̀jẹ̀ lọ yóò di pé ó ní àti gba antivenom tó yé but before kó tó di pé wọ́n sọ pé wọ́n fún nírú injection yẹn wọ́n kọ́kọ́ take a blood sample rẹ̀ wọ́n gbé lọ sí láà wọ́n wo ìgbà olú tó clot èyàn ìgbà olè jẹ̀ yẹn tó dì torí pé àkókò tó bá ń pẹ́ kó tó di pẹ́jẹ̀ yẹn dì ní sọ bí oró tó wà nínú ẹ̀jẹ̀ yẹn ṣe pọ̀ sí ẹlòmíì tán bá gba ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n take blood sample ẹ̀ pé wọ́n fẹ́ mọ báwo lórí ejò yẹn pàápàá jùlọ tí wọ́n bá rí ejò yẹn pa ẹ̀rì wọn máa ń nífẹ̀ẹ́ sí lọ́sípítù tẹ́ bá tẹ́jọ bá sàn pé kẹ́ pa ejò yẹn kẹ́ gbé wá torí pé jò kọ̀ọ̀kan ní oró ju ara wọn lọ ọwọ́ àwọn poison mi tọ́jẹ́ pé yóò gbà tó ampu mẹ́ta mẹ́rin ó dúró sórí bóró yẹn bá ṣe pọ̀ tó bẹ̀ ní sáìdì pé a fẹ́ tọ́jú yẹn ní prophetic medicine lẹ́yìn tó bá kọ́sẹ́ yanjú nínú àwọn kẹta máa ń lò ní zaiti soul àti zaiti hilba nítorí pé pàápàá jùlọ zaiti hilba ó ní èròjà tí máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ jẹ́ kó tètè dì nínú bẹ́ẹ̀ wá ní zaiti soul òun ní àwọn èròjà tí máa ń gbógun ti àwọn májèlé nínú ara mo rò mo dẹ̀ sọ̀rọ̀ bá nílò omi ọsàn rómbó àbí omi ọsàn lẹ́mọ̀n lẹ́yìn náà mo sọ̀rọ̀ bá mímu àwọn nǹkan sínú gẹ́gẹ́ bí ká mu garlic oil àti fenugreek oil wallahu ta'ala alam lẹ́yìn náà nínú béèrè wọn wọ́n béèrè nípa pé mo sọ̀rọ̀ nípa lùmọ̀ǹdẹ́kà nígbàtí a sì jókòó tàkọ́kọ́ wọ́n ní lùbán zákàrí yẹn sóhun náà ní jẹ́ lùbán bẹ́ẹ̀ òun náà ní jẹ́lùbán ṣùgbọ́n wọn kìí fẹ́ dáadó torí pé àwọn kan tó ń jẹ́lùbán pọ̀ a ní astel luban a dẹ̀ ní luban zakar aláwọn luban tó pọ̀ tí wọ́n bá dáadó lórí luban nìkan ìsáàbà máa ń jẹ́ zakar ṣùgbọ́n láti lè differentiate ẹ̀ kọ́mọ́ bà jẹ́ pọ́tọ̀ lóhun tí wọ́n gbà lérò ọ̀tọ̀ lóhun tí wọ́n mọ̀ lọ wá wọ́n jẹ́ kẹ́ mọ̀ pé luban zakar ọ̀kan ni mo dárúkọ pé Hassan Lubani òun náà pè ní Rosemary Hassan Lubani tó fúndélé Lubani Zakari ni mo gbà lérò òun la máa ń lò fún ẹni tó bá ń tọ̀ lé pẹ̀lú abẹ́tì sọ̀dá adẹ̀ tí máa ń lò fún àtọ́ bá wà lékún ọpọlọ nípa tán kó máa kẹ́kọ̀ọ́ kọ́lọ̀ jí kó máa yé wọn tó jẹ́ bó ti jẹ́ ẹlẹ́ẹ̀kẹta kí ni a lè lò fún infection kí là ń pè ní infection infection náà ni àwọn ìdàgbàsókè tó bá àwọn kòkòrò àìfojúrí wọ́n kọ́ máa ń pè ní bacteria bí nítorí pé àwọn nǹkan yìí máa ń dàgbà ní wọn èé dúró sójú kan yóò padà di infection tó bá padà di infection <laughs> ah, ìmọ̀ ń ṣòro láti gbọ́ wíwò pàápàá jùlọ lágbọn orthodox àwọn tó bá fẹ́ sọ òdodo fún yọ́ sọ pé nothing to death ẹ máa tọ́jú infection tẹ́ fi kú ṣùgbọ́n ní agbọn tá ń pè ní ìlàjì àtọ́bìnrin ìṣèwòsàn pẹ̀lú àwọn kan tó jẹ́ natural tọ́lọ́wọ́n bá dá fún wa alákọ̀ọ́kọ́ náà ìwọ mùsùlùmí kọ́kọ́ dì mú sì mọ́ takọ̀ ọ̀rọ̀ anábì dúó sórí ọ̀rọ̀ ànábì kódà báwọn yẹn bá sọ nǹkan ní lọ́mọ àbàdájú pò jíṣẹ́ ọlọ́run jẹ́ ká mọ̀ ipò kò sí àmúdì kan láyé tí ò sí ìwòsàn rẹ̀ alimahu man alima wa jahilahu man jahila anábìrí kò sí àìlera tó ń sọ pé kò gbóògùn pọ̀jọ́ bọ́yìn ọ̀tẹ̀ mú mi sọ ilé yìí inú àmúdí tí ah, olóyìnbó nínú ní agbọ́nrin ìtọ́jú mẹ́ta wà mẹ́ like cancer like HIV like hepatitis àwọn nǹkan mẹ́ta yìí ọlọ́run ọba tí ma jẹ́wọ́ bóhùn ṣe tó ọ jẹ́wọ́ ara rẹ̀ nípa báwọn èèyàn ṣe ń dàgbàsókè nínú ìmọ̀ ṣètọ́jú àwọn àìlera gba ojú ọ̀nà lo tábílẹ̀tì lo nǹkan kan lọ sórí iná tìlú rẹ̀ wọ́n ní kò ti secure fún mo dákọ mẹ́ta péré ni o wọ́n pọ̀ o ṣùgbọ́n lójú ọ̀nà ká máa lo ewé àtegbò àtàwọn nǹkan tó jẹ́ natural tí ó sì papọ̀ mẹ́bọ mo tún fẹ́ kọ́ṣàn wa lórí eléyìí náà nígbà táwọn èèyàn rí i pé orí nẹ́ẹ̀tì ń sìn àwọn èèyàn ní síkọ̀ lọ síbi ìmọ̀ tọ́jú ara pẹ̀lú apps ẹlọ́wọ́ orí náà ti ṣe sọ àwọn tó mọ wo prescription wọn lórí net alákọ̀ọ́kọ́ mi ò monetize page mi ìgbà kọ́bọ̀ mẹ́rin báwọn followers pọ̀ tó yẹn sọ pé mo bá monetize ẹ̀wọ̀n etí tí mo gbà ṣùgbọ́n agbé page yẹn kalẹ̀ láti mọ́ fi ṣe kídímọ́ fún Islam bákan náà la máa ń gba gbogbo ìyànjú níwọ̀n bá ìmọ̀ kékeré tí ò tí sí a máa ń gba gbogbo ìyànjú láti rí pé àwọn táwọn bá mú wá kìí ṣe ohun tí ó sọ àwọn èèyàn dẹlẹ́bọ̀ kò ní jẹ́ ohun tó yẹ pé ó sọ àwọn èèyàn dẹlẹ́sẹ̀ bákan náà tún máa ń gbìyànjú láti rí pé àwọn nǹkan tá ń sọ yóò jẹ́ nǹkan ẹlòmí ò sákàn ju nǹkan lẹ̀ bóyá ìsí tí wọ́n agbí tàkọ́kọ́ náà mo sọ ẹnìkan sọ nípa àtọ́jú kan tí wọ́n fi ń tọ́jú wárápá mo ti mọ̀ nípa àtọ́jú yẹn ti bá nípò kéré kìí 20 years ṣùgbọ́n ó léwu bàjẹ́bàjẹ́ mo sọ fẹ́nìkan tẹ́lìyàn sọ pé wà láyé òdòdó gbogbo àwọn ẹ̀ tó ń ṣe fún wọn kú ogun ẹni sùmọ́ríra kéèyàn kan ra sàṣìṣe kéèké báyìí kò ní hàn kódà tó máa ń lòkò náà ẹlẹ́nu ẹni yóò kù lẹ́fìmọ̀ pé ohun tó ní ó ṣe pẹ̀lú ìtọ́jú ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mọ́ tọ́jú èèyàn láìsí pé ohun tó fẹ́ fi tọ́jú wọn ìdí tó fi jẹ́ pé day in days out bá ń sùn òdúró mo ń sọ kankan fún ṣéèkì mi yìí àbí ìgbà wo ni mo ń sọ̀rọ̀ nípa àwọn bá ń sùn lé ní àbí mo ní ẹ̀tún ṣiṣẹ́ nípa nǹkan báyìí mo tó ní mo ń bá wọn wà dí kan tó jído lọ lórí ìdàbí ẹ̀yin náà gbìyànjú ẹ ṣiṣẹ́ gbogbo ohun tẹ́rí tó ń kó wá fún àwọn tábìlẹ̀tì gẹ̀gẹ̀ àwọn náà ṣe bá ń sùn ni ọlọ́run dẹ̀ ti sọ ogun nǹkan dìrọ̀rùn sí àwọn tí kálùkù lè fi ṣe wà fún nínú ṣe pàtàkì láti kí ìsírò àwọn nǹkan yẹn ó ṣe pàtàkì gan láti kí ìsírò àwọn nǹkan yẹn ẹnìkan sọ fún mi pé aláboyún kan á kọ̀m̀plé ara ríro ó wá wà nínú nǹkan tóun máa ń lò fún àwọn èèyàn tára ń bá ń ro wọn pé hàlùtúfà wà ń bẹ̀ lódodo ni tí èèyàn bá lò pẹ̀lú hot water tọbaa lo lò ẹ̀rí ọkọ̀ ra làágùn wa ara rí òyìn ọkọ̀ lọ náà ṣùgbọ́n tọ́nà ọba bá fẹ́ tí wọ́n bá bí ọmọ tí ń bẹnu aláboyún yẹn sáyé ọdún mẹ́ta kò ní jókòó ká pé tó kó yọra kù tóró máa ń jẹ́ kí egun àwọn ọmọdé yóò jẹ́ kí egun yóò mo wá sọ fẹ́ ni ó wá já mi mo dẹ̀ o òun lọ sórí iná tí òun lọ wò bẹ́ sí sọ ẹ lórí o àkámọ̀ dúró ìmọ̀ kékeré ò tó ìmọ̀ náà dẹ̀ fi bárkàs bọ́bá sí ṣe bá fùtò nínú rẹ̀ ọmọ dùn tó tọrọ ọmọ gé bó sí wọ́n gé ní ara àwọn náà ọmọ yá ìmùgbò òróró kankan bẹ̀ nínú rẹ̀ ọmọ dùn ní pé mo lékún tí wọ́n bá ti kẹnugan mímọ̀ tábìlì ẹ̀ bá ti dórí àwọn èèyàn fún lélẹ̀ ẹ̀jẹ̀ ká very careful níbo ni mo ti lọ lórí ọ̀rọ̀ kí la lè fún infection mẹ́mù ti lọ ṣẹwárí ọ̀rọ̀ HIV ọ̀rọ̀ jẹ lónìí pẹ̀lú ògùn ọlọ́ ọ̀rọ̀ jẹ lónìí pé kò gbóògùn wàláhì láàbí ọgbọ́ ògùn bá jẹ́ bàjẹ́ àyàfi tọ́lọ̀ bá ti kọ́ pé náà ni ó páyà ṣùgbọ́n tí ọ̀bá rí bẹ́ẹ̀ mo tún jura ló kọ́ lọ́rùn pọ́ ògùn bàjẹ́ mọ́dẹ̀ ti sọ tọ́jú rẹ̀ lọ́fẹ̀ẹ́ kò pé ẹ̀ẹ́dàkùn báwọn láti rà o àfàlùkù ọ̀nà ilẹ̀ nọ́mbà wọn lọ́wọ́ iná àwọn ti sọ ẹ̀họ́n ti pè wípé mi ò ṣe mọ̀ parọ́ jẹ́ mọ́ láti gba nọ́mbà mi rọrùn àti rí mi pè lóṣòro torí èsè ayé kọlù kọ́ ni wọ́n wá àti ni mo sọ fún yíyẹ lójúmọ́ àfáà ni ọwọ́ tún bì ní wọ́n ìmọ́lọ̀ kí ó lọ́dọ̀ lójúmọ́ tí wọ́n bá tan fóònù nínú 24 hours

àwọn nǹkan míì tí ò ní mínì wà láì láwọn èèyàn máa sọ ẹ̀yẹn òun kí ní tẹ́ sọ yẹn mo ti gẹ́ẹ̀tì ẹ̀ ìgbà tí ẹ bá ṣe é tán títí bí mẹ́fà láàmú àmú ìpèlọ̀ tún gbọ́ ipò ẹ̀ láti sọ pátápátá mo ti sọ nípa oògùn HIV tó dájú mo pe kí ní ẹni alágbára mẹ́rìnlá ẹ lò fún hepatitis ẹ lò fún HIV níbi tẹ́ran wà nínú àyà wa láfọwọ́ gbá kìí ṣe bí egun pẹ̀lú ògbò ọlọ́run tí ọlọ́run bá fẹ́ yóò ṣiṣẹ́ ẹ máa gbọ́ o inú mi tẹ̀ẹ̀dùn dáadáa mo sọ̀rọ̀ ń bí ní last time ta wá sí bí Dr. Moshood Akami mo ń parí Mr. Kelani wà mí wọ́n pè mí pé àwọn gbọ́n tí mo sọ sóyé ipa incident tó ṣẹlẹ̀ ọmọ Ahmad yẹn ẹ̀tù ti fi ṣe wà sí mẹ́rin a máa sọ láíláì oyún tó pòórá tí ò sínú aláboyún mọ́ tí rú kí a sì wáyé tán padà bí oyún tó pòsùn mẹ́fà tí wọ́n sì gbogbo tó rẹ̀ aláboyún kẹsùn ó sì jí kò sì gbóyún inú rẹ̀ mọ́ oyún tó wú ọlọ́run sì dóyún yẹn padà wọ́n sì bí lọ́mọ tí ń jẹ́ ámàdì lónìí fún ilé ìhun táǹtà àti sọ ni pé gbogbo ohun tẹ́ ń ságbọ̀njọgbọ̀njọ kì yẹn ń bẹ lọ́dọ̀ mùsùlùmí tí ò ní ìdípọ̀ ṣe ń falẹ̀ kí á mà tọrẹ kọ́lọ̀ tó fi tọ́ lọ́wọ́ àfẹ̀yí tọ́lọ̀ ń bá wo pé àdánwò tí wọ́n no problem kí sáà mọ́ dọ́ta wọ́ lọ ẹ lò fún kánsà alágbára mẹ́rìnlá ẹ̀ mo rò pé gbọ́ aláti ìfẹ́ ẹ̀mọ̀ tán àbí náà wọ́n láwọn ọmọ ẹ gbọ́ àti sọ ọ̀dá no problem ilé mi náà wà bẹ́ẹ̀ni àwọn nǹkan tí mo sọ náà lélẹ́yìí orógbó orógbó ẹlọ̀ka nípa orógbó dáadáa lórí net ó wà mẹ̀dísínà gán ṣùgbọ́n náà léwu o ó máa ń jẹ́ kí pola tí o tàbá tó lámọ̀ sọ yẹn ní kí ẹ̀fẹ́ mọ́ ọ̀rọ̀ rípo wọ́n tún pè ń pola bákan náà ọmọ ẹ lọ tọ́jú ìyèrè àtàyìndán onígun mẹ́rin igun méjì tó rọ̀ ń bẹ̀ yẹn ni ó wà mẹ́dísínà àwọn igun méjì yẹn lẹ́gẹ jáde tí ó pọ̀ dada. ẹ lọ tọ́jú ẹ̀rùn àwọn èèyàn gbọ́mọ́ ẹ̀rùn alámọ́ ní o ẹ̀sẹ̀un kìí sẹ́rùn ó sí rí o ẹ̀rùn alámọ́ ẹni ẹ̀tún gbọ́jù ẹ̀rùn alámọ́ pé ẹ lọ tọ́jú rẹ̀ ẹ lọ tọ́jú ginger tá ń pè ní kankan dóró ẹ lọ tọ́jú garlic tá ń pè ní aáyù ẹ lọ tọ́jú abak sauda abak sauda náà ní jẹ́ o ní ọmọkọ rẹ̀ Yorùbá ẹ ìbólẹ̀ tún ni wọ́n ń pè bẹ́ẹ̀ botanical name bẹ́ẹ̀ bákan náà lọ tọ́jú onion spring gbogbo alamahal àlùbọ́sẹ̀ eléwé ni wọ́n ń pè bẹ́ atora ni àlùbọ́sẹ̀ eléwé kí ni mo pè atora atora o ni àlùbọ́sẹ̀ eléwé tẹ bá lọ òun nìkan tẹ po papọ̀ mọ́ òrí tẹ wá fi ń wọ ibìkan tó dá àbí ibìkan tó jẹ́ pé ó yẹ̀ ni tẹ kánjú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìkan yàn padà sáyẹ̀ onion spring bákan náà ẹ lọ tọ́jú Indian custards òun là ń pè ní kiss to the eight ẹ dẹ̀ lọ tọ́jú sea coasters? òun là ń pè ní kiss to the bahari gbogbo àwọn nǹkan yìí lágùn papọ̀ tí ó di powder èèyàn máa fi mu ògì gbóná téèyàn bá láǹfààní àti rí capsule machine capsule machine ẹkàn yìí ní capsule kẹ́ ma lọ méjì láàrọ̀ méjì lọ́sàn méjì lálẹ́ àfà inú ìpè náà àdó àwọn ọmọ ṣẹ̀kà fún ṣùgbọ́n dá mi lójú pé sẹ́tí mo ṣe ni tọ́ pé ẹni kún òlú àfikọ́ ọmọ ṣàdá fún fún délé ọ dà gan ó dà gidi ọlọ́run fi bárakà tó pọ̀ sí eléyìí mo ti jẹ́ nǹkan yìí náà ọ dà fún infection gan torí gbogbo àwọn kan tá kàkálẹ̀ yẹn lọ́kọ̀ọ̀kan wọ́n ní gbógun ti àwọn kòkòrò àìfojúrí tí àwọn kára kòkòrò àìfojúrí ní hiv náà fún ilé ẹjẹ́ ká lo àwọn nǹkan yẹn ó sáǹfà ní gan tẹ́ bá parí àwọn powders yìí tán ẹ kọ̀nsáfù ẹ̀ báwọn láti kọ̀nsáfù ẹ̀ kọ́ bá mọ́ tètè bàjẹ́ mi ò tó lọ́nà wo ẹkàn lọ káfàrà pẹlẹbẹ papọ̀ mọ́ ẹmọ̀ pé conservative ni káfàrà pẹlẹbẹ jẹ́ that's the reason why ìtànà fi ní ká fi wẹ àwọn òkú wa yóò jẹ́ kí kòkòrò jìnà sí wọn yóò jẹ́ tọ́jọ́ a mọ́ fi ń conserve ni tí a bá fẹ́ ṣe ní liquid tí wọ́n kàn mọ́ bù sínú omi gbóná tó máa mú ó tún dájú iṣẹ́ ńlá ni okórógbó tó di tó di pàwọ́dà fà èyàn gbà fọ́lọ̀ èyàn mísì ẹ̀ albọ́sà táà ń jẹ lọ́bẹ̀ onion gangan òun náà wà mẹ́ àwà mísì ẹ̀ mọ́ oyin àwọn abù sínú omi gbígbóná mọ̀ mú tọmọ kan bá lára òun gbóná ẹ̀bùnú omi gbóná kó mú ọmọ tó bá dé tójú ẹ̀pọ́n orí ń fọ ẹ̀bùnú omi gbóná kó mú kálùkọ́ mọ̀ sẹ̀mí lọ lálàáfíà pẹ̀lú òkú ọlọ́run

tó ṣe pé àyè lè gbé lọ sí ọsibítù hmm. àfi ọsibítù Islam nìkan la lè gbé lọ tó lè tọ́jú rẹ̀ ìpè inú ẹ̀ ni obìnrin tó tó lé ọkọ lọ tó bí ọ̀nà méjì kan ti bí àbọ̀nà mẹ́ta báyìí tí ọ̀wá tó bá ti sọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin wà ní ìjọ mẹ́lẹ̀ ọ̀hún ní rọ́kùnrin mọ́ àwọn èèyàn ní wá mọ́ àmì gbà mí kẹ́kọ̀ọ́ náà ṣẹ̀kùn ọ̀jẹ̀ sí máa yóò lé wọn ní wá mọ́ ní tí wọ́n twenty eight thirty ọ̀sọ́kọ̀ kankan kódà ń fọ́tí tù mẹ́ ah, ah. bẹ́ẹ̀ eh, tọ́ pé kí lẹ fẹ́ bá wa sọ lórí ilé ọ̀nà wọn lẹ́yìn gbígbà alhamdulillah kí ní bá fẹ́ gẹ́ẹ̀tì mi tó bá ń pe nọ́mbà mo ti sọ lẹ́ẹ̀kan òun fásitì kò ni Ustaz Lukman sí mọ́ parọ́. ẹ parọ́. ó <laughs> try kò lè ṣùgbọ́n nǹkan tí máa rọrùn tó bá text message sms ni o bọ́ text sí whatsapp ẹlẹ́yà mi ń bẹ lókè ẹ pé lójúmọ́ ọjọ́ tí message ọba wọlé tọ́pọ̀ ní two thousand mélòó ni wọ́n fẹ́ wò <laughs> ṣùgbọ́n tó bá text text message sọ pé gbà tí mo bá ti hàn ní fóònù òun ṣe kí ni yóò forí wọlé irú eléyà ń tètè tìrìtì ọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ọkọ̀ bẹ́ẹ̀ lọkùnrin tí wáyà ẹ tráì rẹ̀ tàbá tráì rẹ̀ fọ́gọ́rùn èèyàn tí ọlọ́run bá bá fẹ́ 98 sí 99 wọn problem wọn sọ Inshallah kọ̀dẹ̀ lè rárá kí ni nǹkan yẹn ẹ rí pé àwọn olùmọ̀ sọ fún wa nípa dáadáa tí ń bẹ lára ewé sídúrù àbí nípa ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ ṣéèkì mi kọ́mọ́ bínú tọ́rọ yẹ kí mọ́ kẹ́kọ̀ọ́ ń bí Sheikh wa Ishaq àti gbogbo àwọn aṣíwájú wa tí wọ́n ṣe tí wọ́n jẹ́ ránkí nílùú ọlọ́run bá ní kún wọn àmín náà àwa ní ewé kan lẹ̀ Yorùbá lágbọn kéèyàn fi sàdúà ìbọ̀dọ̀ parọ́ fún wallahi láàbí ó ṣiṣẹ́ ju sídìrì lọ ewé ọ̀sọ̀rọ̀ ògbó bẹ́ẹ̀ ni wọ́n sọ ẹjá ewé ọ̀sán òròmbó ẹgbó sínú omi ẹ mọ́ kàjú tó láti fàtí àlọ́sí sóyé kẹni tí ń má mú ọkọ àbámúbọ́ aya kó mú ọwọ́ mẹ́ta ń bẹ kó fi yókù sára kó ṣe bẹ́ẹ̀ fọjọ́ mọ́kànlá tàbí ọjọ́ 19 days pẹ̀lú ọlọ́yọ́ Allah. Wow. òjú bẹ́ẹ̀ náà lọ òjú bẹ́ẹ̀ ọ̀ọ̀ gbàgbà wa ọ̀ tọ́ báyìí tá fi dèlé lálẹ́ wọ́n ní kí ni a lè lò sí ẹ̀dà àti òòrì méjèèjì náà báyìí láfi tó kálálẹ̀ yìí wọ́n ní kí la lè lò sí ẹ̀dà àmọ́kọ́ ẹ̀kọ́ ẹ̀dàkùn ní oṣù tó lọ a sọ fún wa pé ètò tí a gbé kalẹ̀ yìí púpọ̀ máka mọ́ ni abẹ́ẹ̀kọ́ ni wọ́n tún o ọbẹ̀ tó dùn òun lọ pa mọ̀ pípa náà ni a gbádùn ètò àpẹẹrẹ pé a náà ẹ̀kọ́ nǹkan fún wà owó tí ó fi ra aláhàpá ẹ mọ ìdí tí àyẹn máa ń ṣe ní pípé wọn lọ sí wọn lọ́dọ̀ wọn fẹ́ gba náà kàlé lọ́dọ̀ àfa àbí wọn fẹ́ gbà sí ọ̀dọ̀ àwọn ológun ẹ mọ wàhálà tí wọn ṣe fáwọn ológun iye ọdún tí ó fi bá wọn tí ó máa fi bá wọn tí ó máa fi ṣe bọ̀ yìí lọ́dọ̀ wọn kó tó máa fún aláwọ̀ sí wọn wọ́n ń jùlẹ̀ fún alọ́fẹ́ ìwà nítorí tọ́lọ́ àyè kò díṣẹ́ àbí torí tọ́lọ́run bá nìkan wọ́n jùlẹ̀ fún alọ́fẹ́ lọ́fẹ́ lè náà ní bá dé ìwà ọlọ́bàṣẹ́ ńlẹ̀sán rẹ̀ pé tòyó ọkàn má lè àkàn má lè gbé kalẹ̀ lásán ìkàkàn ní gbé kalẹ̀ ẹ̀nà rí wẹ́sì máa wá pé wà láì tálẹ́kọ̀ọ́lọ́ ni wá wà tá à ń ṣètò yìí àwọn fi sí lẹ́tò yìí ni wá ní kankan tó àmọ́ èyí táwọn tí wọ́n ní wọ́n ná fún wa yìí ìlú àwọn náà ṣe tètò yìí tí wètò yóò fi ní tí ò fi ní máa pẹ́ torí wà láì ọlọ́run nìkan lọ́mọ

ojú 1000 sí mi pé inú prógámù yìí lẹ́yìn ilé ìbí orí nǹkan mímọ̀ ìwàmù bá yá sí àdúà eh ok 1000 ọjẹ́ 2000 láìlá ìlàlá ọlọ́wọ́ sáàdùwà ọlọ́wọ́ ọlọ́wọ́ ọdá bá ṣe dúó ìyẹ́dá kòkòrò náà àwọn agèjì ó kí ọ̀dọ́ wá ń sin ṣàlá láti gba ìsẹ̀bílìlá náà wọ́n ní kílá lè lò sí ẹ̀dà àti òwúrì alhamdulillah àwọn ilé náà tàtà ti sọ kọjá ní ṣùgbọ́n kò sí problem ilé ni mọ́ wà <laughs> ẹ̀dà kí là ń pè lẹ́dà ẹ̀dà náà ni kí ọkọ àtìyàwó kí wọ́n ní àjọṣepọ̀ ọkọ àtìyàwó kọ́ wá jẹ́ pé nǹkan tọ́kùnrin dà sára obìnrin ó padà lọ́dọ̀ àwọn gynecologist èyí àwọn tí wọ́n kọ́ṣẹ́ yanjú nípa ètò ohun tán specialize ní lórílẹ̀ ètò àwọn tí ń wọ́ ọmọ gbogbo òṣòro tí ma ń kọdí àìrọ́mọ bí nílànà tó yíó àwọn tí wọ́n specialize lórí ẹ̀rọ tó ní gynecologist àwọn gynecologist àwọn gbà yí pé ẹ̀dà ò nítumọ̀ yí pé torí pé gbogbo ẹ̀ náà kọ́ la retí pé kó lọ òun kékeré náà la need súnmọ́tà bá ní tanra wa nínú ìtọ́jú ti ìlànà ti súnnà kíkọ́sẹ̀ yanjú nídàkejì ẹgbọ́ bá kọ́ ti ọ́tọ́dọ̀sì yanjú tí ti súnnà yanjú a challenge wà láyọ̀ nítorí pé ń wáyé spiritually nínú ìṣòro táwọn obìnrin tí jínù bá kí mọ́ fẹ́ lójú ẹ̀ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ nínú ṣòro tí àwọn obìnrin tí jínú mọ́ ń bá lò nínú ṣòro tí wọ́n mọ́ ń bá yí ní ẹ̀dà tẹ́yàn bá fẹ́ já mẹ́lọ kátírà tó ń pè ní asọ́ọ̀rí sọ spam tí ò nílé kọjá lọ tí ọmọ padà sẹ́yìn tọ̀ yí gynecologist tẹ́wà sọ pé kò ní kò kọ́mọ̀ bímọ níbo ní ó ti wá rọ́mà ẹ̀nà láwọn kan tá ń ní spamcida lọ́dọ̀ yìí èyí tọ́ pé tọ́ bá ti wà nínú ilé ọmọ yọ́mọ bá àtọ̀jẹ́ ni bẹ́ẹ̀ ni ohun táwọn jínú ń sínú ọmọ obìnrin ṣe rí wà nínú àwọn alámẹ̀rí ohun tí da jù bá ti ní ẹ̀dà pàápàá jùlọ ń kan ní ẹ̀dà àdùbúlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ dára rẹ̀ láàmú sí irú tó bá fẹ́ tọ́jú rẹ̀ ẹ̀kọ́kọ́ gba ènìyàn rúkẹ́ àdáadáa lẹ́yìn náà kẹsẹ̀ wá lọ àwọn kan tá sọ yìí òkú ọlọ́run èèyàn jana àrùn tí mo láàjọ sọ àti ṣẹ́ẹ̀kì mi nìyẹn mo ló wù mí inú fíìlì tó jẹ́ pé ń sọ àwọn ọmọ ni inú àwọn fídì tí mo fẹ́ kí n gúdù jù ń bẹ̀ nípa ìtọ́jú gbogbo nǹkan náà lálẹ́bẹ̀ tó jẹ́ dọ́tọ̀ kọ́ sọ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ma ń níbi kan tí ẹ̀ tẹjú mọ́ gan jù àbí mo mọ̀ pé fún yín mo ń dàbí rí àwọn kan wá bá mi láìpẹ́ yìí nígbà tá dé inú mi nìkan sọ pé ń tọ́jú lẹ́ni yẹn bọ́n sọ pé sọ̀rọ̀ báyìí láwọn ní mo ní kéèsì báyìí lẹ́ni àwọn lóhun dọ́tọ̀ sọ gan ni ṣẹ́mọ̀ irú ìyẹn ń ohun tó bá sọ ẹ̀mí rẹ̀ gbà pé ah, ẹni ìmọ̀ ti ṣe àwọn ò tí sọ fún mi pé ohun dọ́tọ̀ pé ní o wọ́n kàn láwọn mọ̀ ní àmì báyìí ah mo ló súnmọ́ pé kéèsì kan báyìí tí wọ́n pè lọ́kọ báyìí lẹ́nu wọ́n ní exactly ohun dọ́tọ̀ sọ̀dẹ̀ nípa ọ̀rọ̀ lẹ́dàdé rúkìá pupa tó pọ̀ ńbẹ̀ ẹ wá dákun àwọn àtàjẹrọ kí gbogbo alámà pé nínú ọ̀nà tí ẹ lè fífi kùránì jẹun tó jẹ́ halal oníkẹ́yàn sí rúkìá hadith wá lórí rẹ̀ anábìnrin owó tọ́jú kéèyàn gbà lówó kíní owó rúkìá ṣùgbọ́n ẹjá ẹjẹ́ ká lókun ah, ọ̀gá mi kan wà tàjọ ń ṣe rúkíà wọ́n máa ń pè mí síṣẹ́ tó bá le ìgbà míì tó bá le lẹ́mì náà máa ń pè wọ́n síṣẹ́ kájọ síwọ́ ọmọ sísta wọn wá ní problem wọ́n láwọn fẹ́ 100 ma ń ọmọ ẹ̀ zero dunu alhamdulillah ọlọ́run fún lálàáfíà tó gbádùn dáadáa wọ́n mọ̀ yìí mọ́ gbórin mọ́ o olóhùn ti gbọ́ mọ́ wo fíìmù mọ́ o ìyá rẹ̀ níṣẹ́ rẹ̀ gan lẹ́dá akọni múra tọ́mọ lọ́wọ́ sọgbọ́ mọ́jókòó dè yìí ń bí nígbàtá ìrósù mẹ́fà tó tún padà sí kọmọ fi yẹ́bí ìsbọ́ tí kọmọ o fíìmù lọ lé ojú títì ó tún bẹ̀rẹ̀ wèrè rẹ̀ padà ọ̀gá ń bá pè mí pé abíbà tó o wọ́n ní kí mọ́ wọ́rí àwọn oníjì wọ́n wá tajọ ń ìgbà tí wọ́n wọ́n kọ́kọ́ dá 140,000 kalẹ̀ wọ́n wá pè mí torí mi lè mọ́ mẹ́ni ẹ̀dù máa pè pé ọ̀gá mi èmi mọ́ sẹ́ni wọn ó ní torí tó sọ pé ìní 180 ló mọ́ ń gbà mo ní sí àtò ogun ó ní kí jẹ́ ogun owó orúkíà mi nìkan 180 ni tó bá ti dín kan mọ́ lọ torí tí mo fi 140 ọ̀gá mi tó á jẹ́ pà wọn ni àbúrò ilé ọmọ yẹn wá sọ pé tí máa ń sọ pé ká fún kúrú kí àìlá fi ọmọ náà fọ́fọ́ ogun iṣẹ́ faramagi lásán ẹni ẹlẹ́ni ọgbà nílé rẹ̀ yọmọ ọrùn wọ́lá lèyàn náà mọ̀ kí lọ́mọ rẹ̀ lórí ẹjá fọ́ọ̀kún kí ní ọjà ẹjá mọ̀ fàánù sí ẹjá mọ̀ fàánù Mm-hmm. bẹ́ẹ̀ ni ati àti lẹ́spíríẹ̀nsì ẹ̀dàdà láwọn èèyàn tó rí bẹ́ẹ̀ fún kódà tó náà kọ́nvẹ́sì mú bá karúkẹ́ kò bí ti gbà kan mọ́ àwọn náà ń lálá foríjì náà ni àlágbára kankan kò tún anirowo ọ̀hún kùsùkùsù ọ̀jẹ̀ pàtàkì fẹ́bẹ̀ẹ́ ní ó ṣe pàtàkì gan lẹ́yìn náà bóyá kí n sáré sọ nǹkan méjì àǹfààní bẹ́ẹ̀bẹ̀ gan tí bá ti jẹ́ ẹ̀dà dùbúlẹ̀ o tó bá jẹ́ ẹ̀dà ànàró gbogbo ẹ̀ ló nítumọ̀ ẹ̀dà ànàró ni pé ọkọ àtobìnrin ṣe àṣepọ̀ tán kọ wá ọ̀ntìgbà tóbìnrin ṣe kíni tó dìde dúró láti pé sàn padà ilé ẹ̀nà ń pè lẹ́dà ànàró irú ilé ẹ̀ bá jẹ́ la gynecologist ń sọ pé kò ní problem a sọ pé bẹ́ẹ̀ torí èyí tó fẹ́ swimi lọ tó ti fẹ́ wẹ̀ lọ bí bá ẹ́gì lọ yóò ti lọ ṣùgbọ́n nígbà míì náà òun náà mọ́ sadínà gbò òkú ohun tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ nǹkan méjì péré tọrọjọ́ tó ti lọ tó bá rí kan sí wà lè rí kejì ṣe à ń pàwọn àwọn eléyìí ní home remedy wọ́n ń pe igi kan lẹ̀ Yorùbá ní igi pandoro gbogbo alamọ́ fine tàbá sì mọ̀ ká lọ ra ewé rẹ̀ fóbìnrin tó ní ẹ̀dà igi pándọ̀rọ̀ yẹn la fi omi ògì funfun sè ewé pándọ̀rọ̀ á omi ògì funfun sè tí ó jìnà obìnrin tó ní ẹ̀dà ọmọ mu short cup láàárọ̀ short cup lálẹ́ tóbìnrin yẹn bá jẹ́ni tó ní ọ́sà tí bá ti ń lò tán ó gbọ́dọ̀ lògùn ọ́sà lójú ẹsẹ̀ nítorí kíkí ní wọ́n fẹ́ profoki ọ́sà rẹ̀ ká sọ yí pé oògùn tá bá lò báyìí lè bímọ báyìí kò tó ká torí ẹ̀ fún ẹ pé ní clinic àwọn oògùn kan wà tí wọ́n ń wò pé tó bá ti lò tán ọ̀bọ̀dọ̀ lò nǹkan báyìí torí kó lè fẹ́ react báyìí tó mẹ́tọ̀dì ẹ̀ náà náà máa ń lò eléyìí jẹ́ àkọ́kọ́ ẹ̀kejì inú àwọn tọ́lọ́ ní kó ká sí ẹ̀dà dáadáa òun ni òróró abátìsádà àtomi màálù ṣẹ́rí elé tí mo sọ ń gbẹ̀yìn ó mọ́ ń bústì àwọn obìnrin tó bá ní infertility problem wọ́n mọ́ ti bẹ̀ solution wọ́n mọ́ ń sọ problem wọ́n mọ́ ń solve ẹ mọ̀ lọ gbọ́ omi ọmú màálù òòjọ́ ní o nǹkan tó kéré náà ni tí ó pọ̀ kó ló lè mọ́ ju síbí mẹ́wàá lọ yóò jẹ́ fresh one èyí ó bu abasada oil tó bá jẹ́ àwọn èyí tí ò lágbára púpọ̀ yẹn síbi méjì inú rẹ̀ tó bá jẹ́ irú mùjíza síbi kan ti tó ápù sínú omi àròjọ yẹn a wà fi oyin síbi kan bí síbi méjì sí ẹni yóò mú jọ́ kìíní jọ́ kejì yóò mọ̀ lọ gba wàrọ̀jọ́ jojúmọ́ jojúmọ́ yóò lò fúnjọ́ mẹ́rìnlá tí ọlọ́run bá bá fẹ́ tí ó fi kú ẹ̀dà òní sí mọ́ bákan náà ẹ̀yìn tí ó mọ̀ yóò di ohun tó yóò di ohun tí o ti bẹ̀ lóyún insha Allah ilé ìjẹ́bù ti jẹ́ sálámà ní wọ́n ní orí yàn náà ipé wọ́n ní méjì ẹ̀bá mẹ́ta tọ́ ti sọ̀rọ̀ nípa òyì àwọn tí wọ́n bá mú fọ́lọ̀ wà mo ti pín mẹ́ta sàlàyé kẹta beyond reasonable doubt a ní òyì ojú a ní òyì inú a ní òyì orí oyi orí orí a ní òyì orí a ní òyì ojú a ní òyì inú ẹni tó bá lóyì inú tọ́nà ọba bá fẹ́ nínú àwọn tó mọ́ ń bá rìn òun náà ni ẹ̀dà inú gbígbóná bákanáà òye ojú eléyìí òpamọ́ ká má tún ẹ̀spanṣẹ́tì ẹ̀ ju torí táǹtì lọ bákanáà lòye orí òye orí òun níbàṣepọ̀ pẹ̀lú àmúdìkan tí Yorùbá ń pè ní ọdẹ orí mẹ́ta ni wọn ẹwà rí mẹ́tẹ̀ẹ̀ta nítorí àkókò kò bá tẹ́mi lọ́rùn kó ṣe pé mo ṣàlàyé rẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan kó fi lè yé dáadáa súnmọ́jọ́ ti lọ bẹ̀t mẹ́tẹ̀ẹ̀ta ogun kan bẹ tí wọ́n ṣe láti Kánò lọ́dọ̀ àwọn tó ń ta ogun súnà tẹ́bá dọ́dọ̀ ọwọ́ mẹ́ṣúrù gan wọ́n pè ogun yẹn ní ṣífà ọ́ní pèsè omi gbígbóná lè máa fi lò mẹ́tẹ̀ẹ̀ta ló ṣiṣẹ́ fún ó ṣiṣẹ́ fún òyì inú ó ṣiṣẹ́ fún òyì ojú ni òróró zaitun àti zaitun fruit èso zaitun ìkéníkejì wọn ṣiṣẹ́ fún òyì mẹ́tẹ̀ẹ̀ta ìmá òyì ojú àbóyì inú àbóyì orí mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣiṣẹ́ fún èyàn máa jẹ èso zaitun ẹyọ mẹ́ta láàárọ̀ yọ́ máa mú òróró zaitun sí bí méjì sí bẹ́ẹ̀ náà ni wọ́n máa jẹ lálẹ́ pẹ̀lú ògbọ́lá èyàn bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n lílọ fọ́sẹ̀ wẹ̀ẹ́ ríta ẹbọ nìyàn ara ohun tá ń sọ nìyẹn o òkà rẹ̀ ń gọ́ òkà rẹ̀ náà ẹbọ ni gbogbo aláti mọ̀ bẹ́ẹ̀ ẹbọ ni <laughs> ara mínírààsì ní ìlú kan bẹ́ẹ̀ ń gbà tá ń bọ̀ àwòpọ̀gbọ̀n ọ̀fàn ẹlẹ́wọ̀n ti mọ̀ gbẹ gbàtà adénu mútò tẹ̀lé àní ẹsẹ̀ apẹ́ mi lọ́wọ́ pẹ́ ra mínírààsì àbábílà ṣe jihadi yìí o àdédé pẹ́ o wọ́n ní jihadi ó wá ní atakú ti yàtà ń yí lọ́rùn kí ló so mọ́mọ́ ń dì ọlọ́mọ ni ó tètè rí tó ti àárín ní sinú lè tí ìrìnà sùn náà yọ padà rẹ̀ ájá lónìí <laughs> àwàdà ìyá ni wọ́n pẹ́ jà lónìí ilẹ̀ sóòmọ àfúgbà já tó kò mẹ́ tọ́lá nẹ́bì arábìsí àwọn ọ̀pẹ́ tó bá já àsokọ́ wọ́n fún lẹ́sàn ẹni tó gbọ́kún ẹ̀rú tọ́rára àwọn ẹbọ tí kálùkù ń gbé kí ní ẹ àáyá tí ọ̀gbà rẹ̀ ẹlẹ̀ tí wọ́n ipá awọ rẹ̀ ní ọwà gbà ọmọ ọlẹ̀ yà sí ìkẹ̀ríkẹ́ yẹtúyẹtú a mọ́ ń dù burúkú pẹ̀lú ògbó ọlọ́run mo try díẹ̀ ní àbíyàmọ̀ kódà ní tí ń ṣe lọ́wọ́ Gama <laughs> oh, oh. wọ́n dì, gbogbo ọnú ọyọ̀ wọ́n sún kórókóró láì gẹ́gẹ́ Wọ́n ni wọ́n tó mẹ́ẹ̀dógún mẹ́ẹ̀dógún àti 23 eh. mọ́sẹ̀ yìí. Ọlọ́ọ̀bá yìí wọ́n jálẹ̀ ìṣàlọ́. Ìgbẹ́gbẹ́ Oh oh! Oh, He got got your your Hey, the I I was asking man, you madam. ìgbẹ́jọ lọ́rọ̀ Ìgbẹ́jọ lọ́rọ̀ ọ̀rọ̀ know? àtàgbàṣà àtọ́júlówó lẹ́gbùgbọ́ ọlọ́pàá àtọ́jú you ẹ́ṣàlá lórí Ah, ọmọ tí ẹni kò rùn wàlá òun náà níbèrè tó kàn ní òun náà láyé parí àmọ́ kọ́ wípé àkàbèrè yẹn àwọn ẹ̀rọ lọ́nkà ní ká ju àkáàtì nàmbà síta inṣàlá àkáàtì nàmbà tá a fẹ́ jù sí zero two three three three five three five nine five ẹ Abdullahi Abdulaziz ẹ níbẹ̀ inṣàlá fún prógámù yẹn dákun kákàlẹ̀ kan sí Wema Bank Wema Bank zero two three three. 353595 ọ dịara na dị ha ga 0233353595 mo ti ka lórí inú wọn ní nǹkan ẹ̀mí ọdún wọnú rẹ̀ wema bank ẹba Abdullahi Abdulaziz 0233353595 nàlẹ́ ẹba Abdullahi Abdulaziz ẹba yìí ń tilẹ̀ wọ́n ní ọmọ ti pé ọmọ ọdún mẹ́wàá kò dẹ̀rìn ààrẹ ṣe yàn bá rìn má aníbò ní òsì àti ẹni tí ó wọ́n ní wọ́n sàárẹ̀ pàtó wá sàárẹ̀ ọba lè dúró mọ́ àrígbà tí sàárẹ̀ yẹn báyìí tó wọ́n ní kí la fẹ́ ṣe o tí ó fi dìde ọlọ́run bá gbé wọn dìde o. wọ́n ní ọmọ kan pé ọmọ ọdún mẹ́wàá kò lè rìn kò náà ṣe pé ó rìn tẹ́lẹ̀ àìlera kan ló kọlu ó wá dẹni tí ò lè rìn mọ́ kí sí. alákọ̀ọ́kọ́ abùkátà ká lọ sí àwọn tẹ́stì kan abùkátà ká lọ sí àwọn ìwádìí kan láti bí ìwádìí yẹn ó sì ṣe ká máa kí ni ohun tó ṣokùnfà gbogbo ìwádìí kọ́ ní máa ní solution tẹ bá ṣe ìwádìí míì tàn ẹ́kàn rí ní pé ohun tó ṣẹlẹ̀ ni dókítà kí bẹ̀tí wà dí ìmí bẹ̀tẹ̀ bá ṣe tán wọ́n sọ pé àhàn nísìntà tó wá mọ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ yìí ìgbésẹ̀ rẹ̀ wá ní ṣùgbọ́n ìwádìí ṣe pàtàkì ẹ̀rì polúwa náà sọ fún wa pé wala taqfu ma laysa laka bihi má dásẹ̀ léhun tó pé ìmọ̀ tó dájú nípa nǹkan yẹn ò sí fún ìwádìí nípa àmúdi ṣe pàtàkì gan ilé ẹ̀já kọ̀kọ́ pàápàá jùlọ tó bá ti jẹ́ pé ìwádìí yẹn bá dórí pé kìí ṣe inú ọpọlọ ló ti wá ìran kéèsì ẹ̀mọ́ ní solution ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé inú ọpọlọ ló ti wá eléyẹn kẹ́ẹ̀mọ́ darí yẹn láàmú mo rántí láàárọ̀ yìí a ti kúrò lé àti ajé àmì a lọ sí ọ́fíìsì lẹ́nìkan sá ń pè ní mọ́lẹ́mú padà gbé <clears throat> wọn láwọn bímọ kan ó ti dàgbà páwọn ò tètè fura ipe ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ ò ṣiṣẹ́ pé ìgbà tó dàgbà láwọn tó fura pọ́wọ́ rẹ̀ àtẹ́sẹ̀ rìn síṣẹ́ wọ́n bá dọ́rọ̀ dó mẹ́ mo ní ìjẹ́ ti gbé lọ sọ́sítù wọn níbẹ̀ mo ló súnmọ́ kọ́ jẹ́ brain problem ó ló wọ́n pè gan ni wọ́n ní kí làwọn afẹ́ ṣe sí mo ní mo lè sọ àwọn nǹkan tẹ́ lò ṣùgbọ́n bí òṣìṣẹ́ bí òṣìṣẹ́ ìlè sọ nítorí pé sọ pé ọmọ ti wọ ọdún mẹ́jọ tẹ́mọ̀ nǹkan tó ti bàjẹ́ lè má lè jí padà mọ́ nǹkan tó bá ṣe ẹ̀ṣẹ̀lẹ̀ gbòdògbòdò àtúnṣe asábà mọ́ wà ń bẹ̀ ju tó ti pẹ́ lọ tó fúnde léyìí irú àwọn ìwádìí yẹn ó máa ń jẹ́ kéèyàn máa kí ló ṣẹlẹ̀ ó ṣe pàtàkì ká ṣe ìwádìí yẹn tó bá jẹ́ pé wọ́n ní kò ń ṣe ní ọpọlọ ló ti wá alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó sì dájú pé ẹsẹ̀ yẹn ò ti kò tí rí sóyé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pẹ́sẹ̀ yẹn tí rí ṣùgbẹ́rin rẹ̀ ò dànù ṣẹ́mọ̀ kekere dànù ẹsẹ̀ mí ó ti rin bẹ̀ kò ní ma ń bẹ̀ máa wọ nìkan ní òkú eléyàn kò sún tọ́lọ́run ò lè ṣe lókù ṣùgbọ́n jẹ́ ń bẹ̀ ń bẹ̀ iṣẹ́ ta kọ́kọ́ máa ń se oníbà ní mọ́sùn yìí ó ṣe tíìkì tí ó lè gba ẹsẹ̀ yẹn mú masachi mi a mọ̀ fi powder yín sá àwọn powder powder ṣiṣẹ́ yẹn so yẹ a mọ̀ kú sí ẹsẹ̀ yẹn a mọ̀ wá fọwọ́ dojúmọ́ lámọ̀ fọwọ́ sí báyìí tí tó fi jẹ́ pé ẹran èèyàn gbára ọmọ tá bá ti bẹ̀rẹ̀ sí sí ìgbà tẹ́ ẹ̀rọ fò kan ẹ̀rì pa mọ́ṣú ọmọ débi ẹran yẹn tẹ́ran yóò lè strong láti di nǹkan mú lẹ́yìn ìgbà yẹn lábẹ̀rẹ̀ sí mọ́ kọ nínú tí ó sì rìn pẹ̀lú gbọ́lọ́ ilé ìjẹ́ bó ti jẹ́ ilé sọ́jú bẹ́ẹ̀ lọ torí pé kìí ṣe sẹ́yìn kìí ṣe kó tẹ bá gbọ́ lálẹ́ ilẹ̀ ìnáwó adẹ́ntọ́lọ̀ dá kílíníkì ilẹ̀ ọjọ́ bó ti jẹ́ náà.